إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار. نعم كتاب حفظ الخلق بسم الله الرحمن الرحيم يقول المؤلف رحمه الله تعالى كتاب حسن الخلق باب ما جاء في حسن الخلق حدثني عن مالك أن معاذ بن جبل قال آخر ما أوصاني به رسول الله صلى الله عليه وسلم فيما وضعت من فيما وضعت يدري في الغرب أن قال أحسن خلقك للناس يا معاذ بن جبل وحدثني عن مالك عن ابن شهاب عن عروة بن الزبير عن عائشة زوج النبي صلى الله عليه وسلم أنها قالت ما خير رسول الله صلى الله عليه وسلم في أمرين قط إلا أخذ أيسرهما ما لم يكن إثما فإن كان إثما كان أبعد الناس منه ومن فقر رسول الله صلى الله عليه وسلم من نفسه إلا أن تنهك إلا أن تنتهك حرمة الله ويلتكم لله بها نعم آه، ترى موقع لإمام دار الهجرة إمام مالك بن أنس رحمه الله تعالى في أمام كان الخميس دائما níbi tí a kà ní èmì kìtàbọ̀ ṣùgbọ́n lọ́kọ̀ọ̀dù ọ̀rọ̀ nípa kí èèyàn dá ní ìwà ìwà dáadáa náà ni Imam Malik òun wọ́n fẹ́ ìkàkà níbi tó ìwà ìsinmi ńlá yìí tí wọ́n ti fi ọ̀rọ̀ yìí tí wọ́n fẹ́ra òun náà ní pé láti fi lè ṣàlàyé kókó àti pàtàkì tó wà fún ìwà dáadáa. Sínú àwọn nǹkan tó ṣe gbòógì tí ìsìláàmù wọn máa fi ń dáa tí ẹ̀sìn yẹn mọ̀ bí ó pé nǹkan àkọ́kọ́ òun náà ni àlàáfíà kí ìgbàgbọ́ yẹn kó ṣe dédé nǹkan tí àlẹ́ ìsọ̀lọ́ ọ̀tọ́lọ́ tí ó mú wá fún wa ní ìgbàgbọ́ pẹ̀lú pé kí ìmánìyàn kí àkídà yẹn kí tàwọ̀ṣì ìdìyàn kó dúró déédéé ilé alákọ̀ọ́kọ́ gbogbo ọmọ ń jẹ́ mùsùlùmí lónìí ọmọ ń jẹ́ áàlì sọ́nà ẹ̀dùn gbàlá máa ń tẹnu ọmọ ọ̀rọ̀ yìí tó kì í ṣe kòkòtò ní ọmọ ń jẹ́ áàlì sọ́nà tó ẹnìkan ń pọn ní ijó ní oníwájú kò máa ṣe sọ́nà tó ní àgbà gan-an tó wọ́n gẹ́ lókòtò tó wọ́n bẹ̀rẹ̀ tún mẹ́ tààràtààrà kọmọ fún ní owó tó ó ti rò pé ṣòkòtò ní ìwọ̀n bí ń jẹ́ àlùsọ́nà èyí ṣòkòtò àkọ́kọ́ bí ẹ̀wọ̀n bí jẹ́ àlùsọ́nà òun náà ni ìgbàgbọ́ yẹn ìmánìyàn àkédáyàn alákọ̀ọ́kọ́ nù bákan náà ẹlẹ́ẹ̀kejì òun ni al-ibada kí ọ̀nà tí wọ́n máa gbà sí ìjọsìn kọ́ńtọ́tà mẹ́rìndínlọ́ mọ́ àìsànlá òlẹ́lẹ́kejì so kí wọ́n máa ṣe dídá pẹ̀lú ìjọsìn ẹ̀bá ń ṣe ọ̀rọ̀ ẹlẹ́kẹta òun náà ni ọ̀rọ̀ tí a fẹ́ kàyé tó sì ọ̀dà ń wà ìwà ìwọ́lẹ̀ jẹ́ mùsùlùmí ìwà ìwọ́lẹ̀ jẹ́ alìsúnná ìwà rẹ̀ gbọdọ̀ dáa ṣùgbọ́n ni Imam Malik alayhi rahmatullah wọ́n lè fi ọ̀rọ̀ yìí fún inú ìlera wọn láti fi lè mọ pàtàkì ìwà tó tó máa ń sọ pé ìwà ìwọ̀n dáa tó ìtumọ̀ rẹ̀ náà ni pé wọ́n sọ pé nǹkan kan ò dá nínú ẹ̀sìn ìlànà inú ẹ̀sìn kọjá. Àkọ́kọ́ rẹ̀ tí wọ́n máa ní kí sọ́kọ́ mú wá. Ìyáyà àlẹ́sí olóògùn bọ́lá sọ́dọ̀ lọ́ máa ní kí fi ànàmọ̀ ẹran bẹ́nu gábẹ́lì kọ́ọ̀t. Mọ́n máa ní kí ní Mọ̀háùbọ̀mọ̀ jábẹ́lì òun lọ sọ̀rọ̀ yìí. Ike akhiru ma awsani bihi Rasulullah sallallahu alaihi wasallam. Ipe ìgbẹ̀yìn àdéhùn ayàlẹ̀ ìmọ̀ràn ìgbẹ̀yìn tí Ànábì kùn. Ṣe mọ̀ pé Ànábì sallallahu alaihi wasallam ó kú sí Mu'adh bin Jabal. Lẹ́yìn gbà ọbẹ̀ tó bí 80 years àríkálẹ́lá 60 years ló ní tó mọ̀ áhùn ẹ̀mí rẹ̀ gùn lá mọ̀ áhùn lẹ́yìn bàtánà ní òkúta ọlọ́kùn kò sí ní maka òun padà lọ sí sham sham okú sí wọ́n ṣàlàyé pé ìmọ̀ràn láti ìmọ̀ràn tó ń gbọ́ fámẹ́lì báwọn sọ̀rọ̀ fámẹ́lì báwọn sọ tó dàbí ìmàrà kódà ṣínà wà bá ẹ̀kú ríjìlé tìrọ̀zì ìgbà yẹn òun fẹ́ lọ sírí àjò òun wá ti gbé ẹsẹ̀ òun lé nǹkan ọ̀gùn tó ń fẹ́ máa gùn ní kí o ti gun ẹṣin ó gbẹ́sẹ̀ lé ọgbẹ́ máa lọ alẹ́bí wa sọ fún pé ṣùgbọ́n mọ̀ áhùn ahsin khuluqaka lin-nas ya Mu'adh bin Jabal Ànábì ní jẹ́ kí ìwà rẹ̀ kó dáa pẹ̀lú àwọn èèyàn wọ́n Mu'adh ọmọ Jabal so Ànábì ìmọ̀lọ́tà Ànábì kún ẹ̀rí Ànábì rí pé ọ̀rọ̀ ìgbàgbọ́ ọ̀rọ̀ ìbáadà rẹ̀ gbogbo ẹ̀ ti dúró dáadáa ìtànàmì wá kìlọ̀ fún náà ni pé mójútó ìwà rẹ̀ o mójútó ìwà rẹ̀ ìtumọ̀ rẹ̀ òun ni pé kò sí èèyàn ṣe lè jẹ́ ẹlẹ́sìn ọlọ́run tó wà ní òun ní bùkátà sí ìwà dáadáa ìwà dáadáa so gbọ́nà làmọ̀kan tí ń jẹ́ wà dáadáa tó bá ní ìwà rẹ̀ dá ìgbà náà lámọ̀ tí ń jẹ́ ìwà dáadáa tó àmọ́ iṣẹ́ ọmọ bá ti ń ka lọ a mọ̀ mú jẹ́jẹ̀ díẹ̀ wá lára ìwà dáadáa òun náà lè kéèyàn jẹ́ olódodo ẹ̀dá jẹ́ olódodo ẹ̀dá jẹ́ ẹni tí ó fẹ́ràn àwọn èèyàn máa jẹ́ tó ṣe pé tí ara bá ní àwọn èèyàn kí ara kọ́ máa ní ìwọ náà jẹ́ ẹni tí yóò máa mú ìbànújẹ́ kù nínú ọkàn àwọn èèyàn tí ó máa fi ìdùnnú bọnú àwọn èèyàn tó bá ṣe lágbára bá má jẹ́ ẹni tí yóò máa rìn káàkiri láti máa wá ọ̀nà láti bá tàwọn èèyàn jẹ́ bóyá ni pé máa wá orí ní olóòsì máa jẹ́ta àwọn èèyàn kódà ṣọ́sùn olùkọ́lù ó tẹ́lẹ̀ kí èèyàn máa tújú ká wà dáadáa tí ọjọ́ ni tí ó máa ń tújú ká ọmọ ìjẹ́pẹ́ tí ó máa rájú ní gbogbo ìgbà ní tó ojú rẹ̀ rà dáa ni wọ́n fi ń tẹ̀lé kò dáa bákan àwọn ìwà tó jẹ́ ìwà burúkú kí wọ́n máa lò pẹ̀lú àwọn èèyàn ìgbéraga ìjọra ẹni lójú tó gbéra tó bá ti rí báyẹn òun láàtọ̀ pé ìwà rẹ̀ dà ọ́nùfẹ́ tó ní ìwà ìrẹ̀lẹ̀ pẹ̀lú àwọn èèyàn فالنبي صلى الله عليه وسلم بأحسن كل قتل الناس يا معاذ بن جبل mo jẹ́ kí ìwà rẹ̀ ó dáa pẹ̀lú àwọn èèyàn o jẹ́ kí ìwà rẹ̀ kó dáa pẹ̀lú àwọn èèyàn bí alẹ́bí ṣe ṣe ìkìlọ̀ fún mọ̀háwọ̀bùnrin tó kún ní ìmọ̀ràn bákan náà ọ̀rọ̀ ẹlẹ́kejì tó náà ní jẹ́ hadith alẹ́bí sallallahu alaihi wasallam حدثني عن مالك عن ابن شهاب عن عروة بن زبير عن عائشة زوج النبي صلى الله عليه وسلم عائشة يوان النبي صلى الله عليه وسلم ومن في أنها قالت وصبيك ما خير رسول الله صلى الله عليه وسلم في أمرين قط إلا أخذ أيسرهما olùkíọ́rọ̀ fún ànẹ́bìtọ̀ lọ́wọ́ sọ́lọ́m ní nǹkan ẹ̀sà yẹni pé wọ́n fún ní pé kó choose nínú nǹkan méjì ẹgbẹ́ wọlé lọ ọ̀yá wọ́n fún ní nǹkan méjì tó choose ilá akọ̀gá àìsára ọmọ ìtànàbí ma ń mú pálì ọmọ yìí òun ní tó rẹ̀ kẹ́mọ́ bí sẹ́sẹ̀ ètò rọrùn bá lẹ́bí ma mú onímọ̀ lámíyọkún isman tí nǹkan yìí bá ti sí ẹ̀ṣẹ̀ ẹni tó tí wọ́n bá rí nǹkan méjì ọbẹ̀ tí nǹkan lè fẹ̀ wọ́n ní eléyìí bó ti ṣe nì eléyìí bó ti ṣe nì ìyọ́n rí pé ìkan wá rọrùn jù lọ ètò rọrùn yẹn ni pé ìwọ̀n mú tí ìbá ti ṣe ẹ̀ṣẹ̀ wọ́n ní bá lẹ́bí ṣe máa ń ṣe wọ́n ní wà ń jánà ismail tó bá ti pé ẹ̀kẹ́ bá ní nǹkan yẹn tó yẹ pé wọ́n ní pé ó mú kan nínú méjèèjì káàna abọ̀ ẹ̀dẹ̀ náà sí mi ní òun ànábì máa ń jìnà sí ẹ̀ṣẹ̀ ló bá ń jẹ́ ẹ̀ṣẹ̀ ànábì ó jìnà sí. bákan náà wà mí ń tọ́kọ̀nà rasulullahi sallallahu alaihi wasallam li nafsihi ó ní ànábì sallallahu alaihi Ànábì jà nítorí ara rẹ̀. Ànábì kì í báyàn jà nítorí ara rẹ̀. Ibi tí ó múna àìṣà tó fẹ́ lò níbi àdíṣẹ́ rẹ̀ tí wọ́n mọ́lẹ̀ fẹ́ lò níbi àdíṣẹ́ rẹ̀ o. Nínú Ànábì ò kì í báyàn jà nítorí ara rẹ̀. Ilá ń tún dáadáa ṣòro mẹ́tún wọ́n. bá rẹ̀ pé, ah, àwọn èèyàn ń fa ọba ọlọ́wọ́ ọba ya lànàbí ma wá ń bá yàn já tẹ̀rọ tánàbí ma ń bá yàn já tó ti ń bá yàn já sí ni wọ́n ń fa ọba ọlọ́wọ́ ọba ya fọyàntákìmù wọ́n òbí ya fọyàntákìmù lẹ́lẹ́lá èdè ya ànàbí wọ́n á já nítorí ọlọ́run nítorí pé wọ́n ń fa ọba ọlọ́run ya sọ̀rọ̀ ànàbí sọ̀rọ̀ àwọn àlẹ́sọ̀lọ̀ ọ̀kan nínú rẹ̀ ni wọ́n ń sọ èyí Títí ànábì ẹ̀gẹ́ rí kó máa bínú síyàn, kó máa báyàn jà, kẹwàá wò pé kí ló ṣẹlẹ̀, wọ́n jẹ́ pé nítorí ara rẹ̀ níbi ń bá èèyàn já Ibi ó dún jẹ mẹ́nu ní. So, Kánàdù ọmọ wa bẹ́ẹ̀ ni ẹja. So, àbí ń bú mi ní. Kánàdù ọmọ wa bàjá. Hmm, tí wàá di ìjà tí ó le so àmọ́ ẹni yìí ń fa ọgbà ọlọ́wọ́ ọba ya yẹni pé tí ọlọ́wọ́ ọba ọ̀fẹ́ ní ń ṣe alẹ́gbọ̀nbẹ̀rún ah, lẹ́gbọ̀nbẹ̀rún so bí ẹni tó bá fẹ́ jẹ́ ẹlẹ́sìn ọlọ́run ló ṣe máa rí nìyẹn bí ìwà rẹ̀ ṣe máa rí nìyẹn bu olè mọ́ka ṣe ẹjọ́ tí yẹn bá ní ìwàdé lẹ́kù ní yìí tó wọ́n sọ rẹ̀ lẹ́yìn onímọ́ka kú ìjọba òwe bóyá ti bá kọ̀ọ̀gbọ́ ìtọ̀tọ̀ kó wọlé lásán àmọ́ kìí ṣe bóyá wíwà ní ọ sínú pé ọ̀tá mi àríkèrè ṣàwọn ẹ̀rùn àti bóyá inú tó ń sọ lọ́rùn ẹ̀rí tí anẹ́sọ̀ lọ́wọ́ àlẹ́sọ̀lá tó sọ pé máa wà áwùsọ̀ kò rírọ̀ ìmáàlì wọ́n ní kí ni okùn ìmáàlì tó le gbà ó lè yẹ́ máa ní okùn ìmáàlì tí ìmáàlì yẹn ti le sọ àwọ́kàmà kọ́lá sọ̀rọ̀ ìsọ̀pọ̀ ọ̀sọ̀lọ̀ anábì ni wọ́n bí anábì tó kí ní jẹ́ áwùsọ̀ òwúrọ̀ ìmánì ike okùn ìmánì wò ló yìí sọ pé okùn mímọ̀ ń wà àmókò èèyàn ní yìí tó pé dẹ́bà mọ́ bá ti fàájà pọ̀ wọn ìjà ọkọ̀ yìí ti já àwọn ìmánì kan tó tí ò wọ́n á bí ànẹ́bí pé ìgbà olè yẹn máa ń mọ ìmánì tó yí nínú ọkàn pé táìmù olè báwo lè yẹn máa ń dé lẹ́bù ànẹ́bí nígbà tó wá dé rí pé al-hubbu fillah ọmọ ńlá ìkìyàn tó yí tọ́lọ́ ike ẹni yìí ẹ ó ń sẹ́sìn mo sì wá láìkẹ̀ nítorí kí ni àwọn ọmọ sẹ́sìn ìjọ tó wá ti rí báyẹn lọ́dọ̀ rẹ̀ bẹ́ẹ̀ kan náà al-bughdhu fillah kó kó lè ra ìrántó tọ́lọ́ máa ní kí ló ṣe rẹ̀ ẹ̀rù kí ń ba ẹ̀sẹ̀ ọ̀rọ̀ jẹ́ rẹ̀ ẹ̀rù tí ṣe ń dára kúrò alẹ́ tó mẹ́rin ẹ̀rù tí ṣe ń rìn káàkiri ni ẹ̀rù ni sọ ẹni pé lè yóò dúró dédé dáadáa tó kó jẹ́ pé n tó bá láìpẹ́ yẹn sí yóò ní í ṣe pẹ̀lú torítọ́ tó tún tí ẹ̀wọ́n rẹ̀ búyàn ní nǹkan ogun tó sọ́lọ̀ lọ́gbùn tó dípé kí ni kí mo fẹ́ kọ́ máa yìn ní ẹ̀rùn fẹ́ kó sí ẹ̀ dáadáa lé ní bẹ́ẹ̀ ni àlùmọ́lẹ̀ tó ẹ̀kọ́ ọ̀bá ní fúyàn ní nǹkan fún èmi èmi fún ọdún sọ́lọ̀ wọ́n èèyàn ti ní ọ̀rọ̀ àti áwùsọ̀kù ọ̀rọ̀ ìmáà èèyàn ti ní ìmáàlì tó yí ìmáàlì tó yí èèyàn ti ní ara rẹ̀ náà ni kí ìwọ̀n máa jà èèyàn ń bínú sí èèyàn tó tọ̀ lọ́rùn ṣé àpẹẹrẹ tí èèyàn bínú sí tó tọ̀ lọ́rùn ó ní ìgbésẹ̀ tí yóò pẹ̀lú rẹ̀ bí àwọn àpè ó ṣàlàyé fún un kí n tó ń ṣe yí ọ̀rọ̀ so ìdẹ́lẹ́ náà o sì ní máa jẹ́ ká máa rí pé ọyọ́ ló sí kinní yẹn tí ẹ bá lágbára àti lè bá ẹni èèyàn bá wí lè àárí pé ń ṣe náà lè tọ́lọ́wọ́ ọ̀fẹ́ ní ṣe yìí gbàgbẹ́ tí ẹ bá lè bá wí pẹ̀lú ẹnu ọwọ́ bá wí gbàgbẹ́ tó àmọ́ àbúrò rẹ àbọ́rẹ́ rẹ àbàbúrò rẹ tó bá rí pé ó wà ní pópẹ́ o lè bá wí o lè nà pẹ̀lú àbúrò ṣe àbábúrò rẹ tó nà tẹ́jọ yọ ìkúkù síra yín máa ṣe yí ooo ẹnu lásán ló fi sọ fún o kò dá kẹjọ máa jà kẹ máa fúra yín máa lẹ́ẹ̀lẹ́ kẹjọ máa yí kẹjọ máa yíra yín mọ́lẹ̀ ẹ̀kọ́ yẹ kí wọ́n ẹwà ní pé ọwọ́ ń bá jáde pé ẹwọ́n òun tó kìlọ̀ fún un pé ti sí ọ̀dá lórí pé ọwọ́ gbá òun wá gbá jẹ padà ẹwà bẹ̀rẹ̀ ẹwà jọ ń lọ́mọ́ra yín tó kò dáa ó lágbára àti ilé kékeré àti ilé fọwọ́ náà lè ọ̀rọ̀ lásán lọ́tọ̀ ni gbogbo lẹ́bùtà ń sọ kọ́lẹ̀ nílẹ̀ tó ọkàn lọ́dún àpẹ́ àmì láìpẹ́ sí ọmọ yìí ní láìpẹ́ tẹ̀lé yìí ṣe so ìjọ ń jẹ́ ike ìjọkan lílà èèyàn ń bá yàn jà tó sọ náà bá nàbí sọ lọ́wọ́ sọ́nà mo ṣe so àmọ́ ń bá èèyàn jà ẹni kí ló dé ẹ aláyé ń sàrí dé sí ó bú bàbá mi lánàá ẹ ẹ ń lánàá lérí kí ni ẹlẹ́rí ẹwọ́n wá gbé rẹ̀dù wá lólé ìrẹ̀dù ìgbà tó wá ń pin tó wá pin jákujáku náà rẹ̀ wá dìjà gbogbo eléyìn kìí ṣe èyí tí ìlànà tí mùsùlùmí máa ń tọ̀ àbí wọ́n apáwọ́ ọ̀hún wá fún mi bẹ́ẹ̀ wọ́n á lè dúró lórí òun bá rẹ̀ dà lérí yẹn ojúkòó pẹ̀lú ẹ̀yẹ́ ni àmọ́ ìtọ́tọ́ bá wọ́n fa ẹ̀sìn ọlọ́run ọba yàtọ̀ ń ṣe ń tọ́lọ̀ wọ́n wọ́n fẹ́ àti wọ́n ń ṣe bí dáa jí kan mọ̀ pé á ah, ìtọ́ṣe sí káì kódà ìgbà tó bí wà lẹ́nu sọ̀mọ́ ọ̀lẹ́fẹ́lọ́ bí wà ṣe lélẹ̀. bákan náà alimọ́mù Malik al-Laythi عن علي بن حسين بن علي بن أبي طالب أن رسول الله صلى الله عليه وسلم قال قلوا ماتي شاء الله وضع صلاحك من حسن إسلام المرء كنوا وتيرني òun ni pé ara ìṣe ìsìláàmù dáadáa tàbí ẹni ìmọ̀ rí ìsìláàmù ṣe ohun kí ìsìláàmù rẹ̀ yìí dáa ara tẹ́mọ̀ fí mọ̀ ما لا يعنيه لقد بقام هنا بيه تركه ما لا يعنيه كو هو اللي كان يقول لا ara ń tẹ́sí mọ́mọ̀ pé èèyàn rí ìsìláàmù tó dáa sí òun ni tárùkù wú mú wọn lọ́lé òun ni kalẹ̀ máa láyà ní nǹkan tí ò bá kàn ọ́ tí ó kàn ọ́ mọ́mọ́ dá ma, mọ́ ara yìí jẹ́ pé ìwà èèyàn dá nìyẹn èèyàn ní ìwà dáadáa nítí ò bá kàn mọ́ dá sí wọ́n ń sọ̀rọ̀ ẹ̀yìn kan nìsí kò kàn ọ́ mọ́ dá sí tó bá lè sọ mọ́ pé ẹ̀ka ẹ̀ tẹ́ ń sọ yóò dá bá wọn sí máa nítí ẹ̀wọ̀n ní sí Islam máa ń mọ́ ní tí ó kàn án òun ní máa ń dá sí ẹnìyàn òbí rí Islam ṣe dáadáa o ẹ̀dá kò bá ṣe ń ka ìyẹ̀dá máa kíyèsí o nínú láìsí táwọn ẹ̀rọ fi ń kan àwọn àrùsọ́nà òun náà ni ń tàǹkà yìí ṣíbẹ̀ níjọ́ kọ̀gbà tí márùn-ún ìfẹ́lá ní tọ́dúkú mọ́fílà tó kú yìí wọ́n wo orí Bédé a òkú tó máa ń ṣe wọ́n ń ṣe níbẹ̀. Wọ́n wá kan ẹnìkan nínú àwọn àfáà nílẹ̀ rẹ̀. Wọ́n ní ẹ̀rí àwọn kan ń bẹ oníwọ́n láwọn dá ní àkídà. Ike ìgbàgbọ́ àwọn dá kódà wọ́n láwọn tó mọ ìbádà ṣe wọ́n mọ̀ ọ̀rún wá lọ wọ́n máa wọ̀n ẹ́ gbà jù wá lọ kọ́ra àwọn ọmọ Kùránì ké jù wá lọ àmọ́ nǹkan táwa fi jù yín lọ òní pé ẹ ní ìwà pé ìwà ìwà ìwà nẹ́bí tẹ́lẹ̀ ń tẹ̀lé sí lọ́wọ́ yín ṣẹ́mà olùdáté fi kíní ó ṣe ìrẹ̀lẹ̀ gàtígàtí àti tí wọ́n ti sọ pé ọjọ́ ọjọ́ gáté pọ̀jọ́ gàté ó bẹ̀rẹ̀ lẹ́sẹ̀ ń bẹ̀rẹ̀ sí kíní kan tọ̀ tó bá ń bẹ̀ lóòótọ́ ṣé wọ́n fẹ́ wọn ń parọ́ rẹ̀ tọ́nà bá wọ́n gbà míì tí ó bá ti ẹ̀jẹ̀rọ kéèyàn ó sì pé á àkíyèsí lálá lélẹ̀ àkíyèsí lálá òun ẹlòmíì ibi tí ó fi túnà sọ́ra rẹ̀ lẹ́nu ó ní aláìmoore ẹ̀dá ni wọ́n bẹ̀rẹ̀ sórí wọn lọ́wọ́ kọ́ wọn ń kéwú òtọ́run ọba ti ké fi túnà láì oṣù òfòró wọn láì kò sí ẹkún rí bẹ́ẹ̀ èèyàn kọ́ yẹn kéwú ṣùgbọ́n para òun àfáàyàn jẹ́ oníbídà kéwú bídà yẹn náà lọ́kọ̀ wọ́n para wá gbó túnà lẹ́yìn tọ́gbọ́n tó ń gbọ́mọ̀ pé á ah, pé ọ̀rà pé ọmọ yìí ẹnu bídí àyílẹ̀ ni àlejò ọmọ pẹ̀lú rẹ̀. Òsáàbù kan kọ́ lé ní dárò lórí òun. Òsáàbù Al-Kulani, ọ̀nà bẹ ní Kánò ní fi hàn. Ọ̀nà jẹ wàzírí wàzírí kí ni oṣù wọ́n yìí, wàzírí Markaz. Ọkọ̀ ní dárò so bóyá ya 2022 wọ́n ní wà sí kan ní èkó nínú ọ̀gbọ̀n wọ́n bọ́lẹ̀ ní ọ̀yọ́ àwọn náà ń láti èkó àwọn bọ̀ ẹnu ẹni lọ sí èkó àwọn bọ̀ wá sí ìlọrin mọ́tò wá dúró ní ọ̀yọ́ mọ́tò tí wọ́n náà mo ṣe wáyé ọ̀rẹ́ á ṣàlù ṣùgbọ́n àlọ́bà wọn mo wá sálámù sí wọn wáyé mo sálámù sí wọn bọ́tẹ̀ tí ó rí mi wọ́n rò pé haúsá ni ṣe mọ̀ pé kánú làwọn wà ni wọ́n sọ mo ṣáàkì wọn àjọ sọ̀rọ̀ ṣùgbọ́n wọn pé mo wọ́n ní àǹtẹ̀ mùnánà mi ní lọ́ọ̀rì ẹni ẹ̀ eh, ah, ní dárúdú mu ní ẹ̀ ẹni ọ̀rọ̀ thirty years ní mò ń sọ ẹ̀ mo ní bẹ́ẹ̀ mo ní àwọn kọ́lé mo ní bẹ́ẹ̀ ah, ṣùgbọ́n ẹ̀ eh, ọ́sà kì í ṣe dáadáa ní ẹ̀sọ́ yẹn kàwá mo ní fẹ́ mọ̀ pé báyìí ó sọ̀rọ̀ ni mọ́tò tèmi òwà ń hó pọ́npọ́npọ́npọ́npọ́npọ́npọ́npọ́npọ́ mo ní ń bọ̀ wá tó mo wá ní pẹ́ mọ́ lọ ẹni wá ní kí lórúkọ mi mo ní àpòpọ̀tà sàròmí wọ́n ti ṣọ́ọ̀kì báyẹn wọ́n ní àpòpọ̀tà sàròmí àpòpọ̀tà sàròmí à mo ní ẹ̀fún mi nọ́mbà ọgbà nọ́mbà ọ̀nà ìgbà nọ́mbà ìgbà lọ so bàtú yá wá pè ní padà bí mo sì pè wọ́n ní ìgbọ̀nà mo bá lè kí n bèrè sí báwọn ní movement wọn rẹ̀ wọ́n ní ṣàbùrù ní àwọn kọ́mídà rúlẹ̀ fọ́ mi mo wá júwèé fún wọn dáadáa pé mo máa ń jòkó níwájú báyìí ìjọ kan báyìí ẹ̀bùn mi ní nǹkan báyìí. Àwọn ti rántí, mo ní èmi àti fọ́ọ̀tù àìkóyé mo wá dárúkọ ẹni yẹn lómìnà lájọ wà ní kíláàsì wọ́n ní àwọn ti rántí ní à tí wọ́n wá ní àbúfàtáìsà mi mo ní bẹ́ẹ̀ ni àà ah! láwọn ọmọ pé wà ní dábáyì wàlúwà ẹni tó surprise àwọn ìpé àà ah! mo ìsìlẹ̀ tó ń sọ pé kí n síra ní àwọn pé ọmọ kéwú àwọn ní náà ni mo jẹ́ wọ́n ni a ah! níwà wọ́n ti kọ tíra méjì lórí mi tí wọ́n kí ọ̀rọ̀ mi bọ́nú tó ń sọ̀rọ̀ láwọn oníṣẹ́ náà sọ̀rọ̀ mọ́ lọ́rọ̀ wọ́n ni àyè ah, ìmọ̀kára mi ni tó fi ń rùn so bí tí mo ti lọ òun ni pé di sin báyìí wọ́n lè sọ pé ah, àwọn eléyìí wọn ní ìwà torí sọ́mọ́ ń gbìyànjú pé tẹ̀ bá ti kọ èèyàn sóògùn ẹnìkẹ́ tí ń jẹ́ ẹ̀tọ́ pé àfá fẹ́ràn ọmọ kí wọ́n pápá wọn kò sí márùn tó kò gbọ́dọ̀ rí bẹ́ẹ̀ àwọn tó ti kọ́ ẹ̀lẹ́kọ́ lè lá àfádẹ́ka ènìyàn sáánà ń bí fara ìdẹ̀tì ìmìnàlẹ̀ ìlú mi wà láàrín ṣúkúrọ̀ abàdà àìkúnlẹ̀ fún yàn kò ní kí wọ́n pọ́yàn ní náà ni wọ́n àti àfá rẹ̀ tọ́kọ ní kéwú ní ìdájí lẹ́yìngbà tí wọ́n wá gbọ́ súnmọ̀ ìsẹ̀lẹ̀ tó ń jà ọ̀lẹ́kọ̀ọ́ tẹ́lẹ̀ ọ̀lẹ́kọ̀ọ́ ni tí tó bá kò lọ́rọ̀ rẹ̀ even bí ẹ bá kò lọ́rọ̀ tèmi náà ní ìsìn ẹ̀sọ́ ọ̀lẹ́ ní òkun gba bòmí ẹ̀ lọ púpọ̀ ẹ̀ tẹ́ ìjòkó ní ní ten years sẹ́yìn years ẹ̀yẹ ẹ̀hẹ́ ẹ̀yẹ ẹ̀hẹ́ ẹ̀yẹ tẹ́yẹ tọ́ 2016 ta ló wà sí so lẹ́nu mọ̀ pé a lè ọmọ mẹ́wàá gíní kan ọmọ mẹ́wàá òlè ọmọ ogún ogún ọmọdé wọn lè ṣeré fún ogún ogún ọdún nígbàtí kó wà nígbà lọ ẹlòmí ò kú ẹlòmí ò kú ẹlòmí ò kú bìyànlá láti bomi ẹlòmí ò kú kú onílọrin ẹlòmí ò kú wà ní tọ́wà mo lọ sí ẹ̀ẹ́dẹ́ bóyá ń jẹ wá ẹni tó ṣe méjì ní sinimá jẹ tó wọ́n pàdé ọ̀kanú àwọn brọ́dà mẹ́ pàṣẹlú abáyá ti mọ́ra wá àti láwọn tó tó bí tẹ́yẹ̀ tó látàkìrà wọn tán tí wọ́n mú tó bọ́ sí ìyàwó ni mo kó mẹ́ òfẹ́ wọn lọ́wọ́ àwọn ọkùnrin abánilẹ̀ àtàwọn ẹ̀kọ́ ẹjẹ́ wọ ẹgbẹ́ ọgbẹ́kù lèmi lọ ẹ̀tẹ́ àfẹ́nà máa yí sílẹ̀ tó bá tẹ̀ bá tẹ̀ ṣùgbọ́n gbàtí ó ti tó ọba ní ẹ̀wọ̀n náà tó jẹ́ ó sàdágbére fún mi gbàtí ó yà báyìí hundred thousand naira náà lọ́kọ́ ní fún un wá hundred thousand ẹ̀wọ̀n eh, jọ. so òun ni pé ẹni tí ó bá jẹ́ ọmọlúwàbí ọmọlúwàbí náà ni ó mọ̀ kẹwùgbé táà ń ṣe láǹfààní láàrin ara wa yìí ẹni tí ìbá sọmọ ẹlú àti so kódà kò wó pé á ah, bóyá mi tó ṣe dáadáa tó láwọn mistake nǹkan kan nípa ọ̀rọ̀ túnà túnà kẹ́ tó lé dáadáa sí tó ti yé báwọn o ò ní fi mí lọ́rùn kalẹ̀ tó ti yé báwọn o ò ní fi mí lọ́rùn kalẹ̀ tẹ́ẹ̀rí tó bá lẹ́rìí o ẹ̀rí ẹ̀rí máa ń jẹ́ kéèyàn ó ní ọmọ ìlú àbí ni àmọ́ pé kó bá ti lẹ́sùn pé ẹ̀sìn agídí lọ fẹ́ ṣe wà ní wà láì ní ọdọ̀ ṣáàgùn mọ́ èsì sálámà máa ó máa ń ranjú káàkiri ọmọ nǹkan ọ̀sán nǹkan so ní tí mo ti lọ òun ni pé min husni islam el marihi ara ìwà dáadáa òun ni pé tí ò bá ti kàn ọ́ má dá sí i tí ò bá kàn má dá sí i mọ̀ tó kàn mọ̀ tí ó kàn ọ́ tó tó bìyàn sí má dá sí tó pè sí má dá sí tó mọ̀ pa rẹ̀ má dá sí tó ìwà dáadáa ni tí ẹ̀rọ fi ń gbé ayé náà. وحدثني عن مالك أنه بلغه على عائشة زوج النبي صلى الله عليه وسلم أنه قالت استأذن رجل على رسول الله صلى الله عليه وسلم قالت عائشة وأنا معه في البيت فقال رسول الله صلى الله عليه وسلم بئس ابن عشيرة ثم أذن له رسول الله صلى الله عليه وسلم قالت عائشة فلم أنشب أن سمعت ضحك أن ضحك رسول الله صلى الله عليه وسلم قال فلما خرج الرجل قلت يا رسول الله قلت فيه ما قلت ثم لم تنشب أن ضحكت ما فقال رسول الله صلى الله عليه وسلم إن من شر إن من شر الناس من ẹlọ́pùn kẹta ló kù sí ọ̀rọ̀ ìdàdà kò lára ìwà lẹ́bìsọ̀ lọ́rọ̀ sọ́lá náà ni Imam Malik wọ́n tó ń kọ́ wa ní ọ̀kan níbẹ̀ ìdákùnbà àwọn nǹkan yìí bá ṣe ń kà ìdákùnbà kẹta pẹ̀lú àwọn òbí wa ká máa lò ó pẹ̀lú àwọn ọ̀rẹ́ wa ká máa lò ó àwọn tábà ti lé ìyàwó nílé àwọn tábà ní ọkọ ká máa lò ó tí ìlẹ́lẹ́ pé àwọn gbé láàrin inú ilé ká pẹ̀lú àwọn ará ilé wa àwọn mọ̀lẹ́bí wa ní ìwà dáadáa lọ́nà ìwà búrú. Ah, Imam Malik alayhi rahmatullah wọ́n ní bàbá owó àna Aisha zawj an-nabi sallallahu alaihi wasallam. Imam Malik ní ó tó etí gbọ́n ó dé etí gbọ́n pípé Ummuna Aisha radiyallahu anha anna qalat ọ̀rọ̀ báyìí pé ìsáàbàna rọ́jẹ̀rọ̀ aláàrọ̀ fún ilẹ̀ ìsọ̀lọ́ ọ̀rọ̀ ọkùnrin kan kalẹ̀kọ̀ àmì ìsọ̀lọ́ ọ̀rọ̀ ìsọ̀lọ́ ọmọ wá ìgbìyàn ìdá iṣẹ́ kí wọlé ṣùgbọ́n wọlé kó wọlé kọ́lẹ̀ àìṣẹ́ tu àìṣẹ́ ní ọlọ́run bọ́bá ìpé lọ́dẹ̀ ọmọ àlẹ́yà ó ní wà ánà bá àwọn fèrè ọlọ́run wà pẹ̀lú àmẹ́bì nínú ilé arákùnrin yẹn wá ń بئس الابن العشير بئس ابن العشيرة ابن العشيرة أنا من السرية لتنظري كيشي لا لا أبرو ní ìwà tí ń bẹ lọ́wọ́ rẹ̀. Ìwà ẹwà ni ìwà tó ju gbọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ní. Ìwà rẹ̀ ọ̀dá Ànábì sọ bẹ́ẹ̀ fún tani fún ọmọdé Àìṣà bí ọlọ́run. Ṣé á mú kí ọdún tó ní á ah, ọkùnrin tó burú rẹ̀. Ṣé mọ̀ kí ọmọ sálámà sí ìrìn lórí tó òun sì wà pẹ̀lú ìyàwó rẹ̀. Àní á ah, ah, ọkùnrin tó burú lọ́wọ́ lọ́wọ́ yìí. Ṣọ ọ sọ bẹ́ẹ̀ fún. Àbíkẹ́ ni á ọmọ tí yìí sọ̀rọ̀ lójú rẹ̀ yìí lójú yìí tó ní bá wọn so lẹ́gbà àmẹ́gbà ní wọlé súnmọ́ adìnàlá owó rọ̀fúrù lọ àmẹ́gbà ní kọ wọlé kọ́lẹ̀tì àìṣà àìṣà rí ọlọ́ àníhà wọ́n ni wọ́n lọ́mọ́ àrùnṣẹ́mẹ́tò so ó jẹ́ rẹ̀rin wọn àtàlẹ́ ní á ah! so ó ní pàlámà ọ̀rẹ́jà rọ́jù lọ́tọ́kùnrin yẹn wá lọ tán ṣẹ̀gbẹ̀ ilé ìbàyàn ó wọlé ṣẹ̀gbẹ̀ àìṣà ó yẹra fún wọn bí kò ń wà nínú kó wà nínú mọ́ṣáláṣí òun wà nínú yàrá tó wá ń gbọ́ tí inú rẹ̀rin àmẹ́bí náà ń bá rẹ̀rin ó lóun wá sọ fún àmẹ́bí pé fún lẹ́wọ̀n òjíṣẹ́ ọlọ́run pé tàbí ìmọ̀ pé wọ́n lọ sọ nípa ẹni yìí kíké èèyàn tó burú lọ kíké àbí àyàn tó wà rẹ̀ nílé ni àbí ibi ká ní pé èèyàn ah, sọ̀rọ̀ lórí ẹni yìí o so fún mẹ́lẹ́mtàn ṣọ́bù àndọ̀ ṣíkítà máa kúrò kò pẹ́ mo sì rí kò tó ń ba rẹ́rìn ọ̀kọ́ lára fúnra mọ́ ìsọ̀lọ́ àrùn sọ́lọ́ àlẹ́ wa ní wàá ìṣà ìnà ní ṣọ́rùmí náà sí ó ní òrí pé inú ọmọ ènìyàn tí ó burú lọ́dọ̀ ọlọ́run òun ni mẹ́lẹ̀tàkọ́ onáàsù lè ṣọ́rẹ̀ òun lè táwọn èèyàn bá ń sá fún nítorí aburú tó ń sá fún nítorí pé yóò ṣàbúrú fáwọn yóò sọ̀rọ̀ ọ̀bú oníkà lẹ́nu sọ̀rọ̀ àtọ́lá bó ṣe jẹ́ pé ẹni tí ó ní ìwà tí ò dá lọ́wọ́ yẹn náà alẹ́bí ṣe mánéjì rẹ̀ alẹ́bí ṣe kéde ó mánéjì rẹ̀ àmánẹ́bí ti sọ fún Aisha kó mọ́ àmìzì lẹ́kùn lójú rẹ̀ tí ó fi ráhùn kó fi mọ bí èèyàn tí ń ṣe yá ọkùnrin tí wọ́n ń dínú ìlú rẹ̀ so kó fi lè mọ́ pé wọ́n kàn fẹ́ pọ́ ọmọ bó ṣe rí ni àwọn kan ti bẹ́ẹ̀ náà ànẹ́bí sì bá a lò ní bá a lò tí irú rẹ̀ sì dùn ní ọ̀ṣẹ́ mọ̀ rí nìyẹn ànẹ́bí ní kò dáa pé àwọn jẹ́ sí àwọn ìwé mọ̀ sá fún yàn nítorí pé ó ń fún wọn yẹn kí yẹn wọn kú yàn mọ́ra wọn kọ́ àwọn yàn mọ́ra ni ṣùgbọ́n àkókò pé yẹn ní iṣẹ́ búkà tí ó ṣe lọ́wọ́ yẹn ò ní kẹmọ́ ìjọ ṣe dáadáa tó bá bẹ́ẹ̀ ṣe lọ sí ìmú lọ́lọ́ lè lọ sáàbí láti gba iṣẹ́ bú rẹ̀ kó lọ́wọ́ rẹ̀ àmọ́ pé ah, aláàbùkù bẹ̀rẹ̀ yàrá o bẹ̀rẹ̀ yàrá o abẹ́ so ṣé àti gẹ́ẹ̀tì báyìí ونقول إن من شر الناس من استقام الناس من شره لشره ومن طال يبقى يصاب ونقول آه يصاب يفوق الله بيتي أبو نور أبوك يصاب وعن وعدتني عن مالك عن عمه عن أبي السهيل بن مالك يا يا ليسوا ولا مالك أبو لا تدعوا أبو باباري ابن سهيل بن مالك عن أبيه عن كعب الأخبار أنه قال نقاب الأخبار إذا أجبتم إذا أحببتم أن تعلموا ما للعبد عند ربه فانظروا ماذا يتبعه من حسن الثناء قلوا انظر إبقاب الأخبار لي إذا أحببتم أن تعلموا ما للعبد إلا رب سيبقى من طبيب ينزل دورهم bọ́ọ̀lù ìyẹn ṣe rí lọ́dọ̀ ọlọ́run ọba fọ̀nbúrú mẹ́ta yẹtùbáìhù lè ṣùkùn ìkọlù àbùṣùkùn ìsàlẹ̀ ẹ máa wo ohun tí yóò máa tẹ̀lé ọ̀rọ̀ rẹ̀ ní àwọn ẹ̀yìn dáadáa tẹ̀fà mi yìí ń yàn tí àbáwọn mọ̀kẹ́wó àmọ́ hmm, ọlọ́run mẹ́rú ẹ̀ ní so àbíkọ́ ní àá àbáwọn ẹni olówó olówó àmọ́ tọ́ lọ́jọ́ ra àwọn ọlọ́run so kò ní ní ṣùtù sàlẹ̀ kódà ibùn kó ẹ máa ṣe nǹkan mẹ́tò ti pé àwọn èèyàn rí pé ah, ẹ̀yẹ bá kojú aládùúgbò wa ní ẹwà òjò wọn ẹ̀ ṣàtọ́nù báyẹn máa ń yẹnu sí ẹ̀ láyé òun pé eh, wàhálà rẹ pọ̀ nǹkan náà ní fídíà torí wàhálà rẹ pọ̀ òfẹ́rẹ̀ yẹn ìdá òfẹ́rẹ̀ yẹn bí díà ilé-iṣẹ́ káńtà so ìṣòro alùsùn rẹ̀ gbọdọ̀ jù bá wọn ní kò ní kúlẹ̀ kíyàn kò ní sẹ́kí nígbà ìṣòro rẹ̀ gbọdọ̀ jù bá wọn lọ. àmọ́ pé òǹkẹnumọ́ ni ni abanijẹ́ ni tọmọ wá fi yẹn ròyìn ẹni tó ń jẹ́ ẹlẹ́sìn à ìwọ̀n ló tó sà náà nìyàn èèyàn ní ìwà dáadáa àwọn èèyàn lè ṣàbò sí ẹni tó ní ìwà kan wá ní kò ní ìwà àwọn èèyàn lè ṣàbò sí ẹni tó ní ìwà kan wá ní àwọn òṣèlú àwọn ọ̀sán lára rẹ̀ بقنا حدثني عن مالك أن يحيى بن سعيد أنه قال بلغني أن المرأة ليدرك بحسن خلقه درجة القائم بالليل الظامي بالهواجر شو ọ̀rọ̀ yìí wọ́n gbé wá gẹ́gẹ́ bí mọ̀kúfù níbí wọ́n ní Yahya bin Sa'id olóògbọ́ ike alẹ́lmọ́rọ̀ a púpọ̀ mìíràn la yudriku bi husni khulqihi darajatal qa'im bil layl pé ìlú sì dé ipò ẹni tí ó máa ń yan náà fílà lóòrùn bi husni khulqihi ṣe pé ọlá ìwà dáadáa ló sì dúdé bẹ́ẹ̀. ó dà kí ìyẹn nìkan àwọ̀ ní bí àwọn ajé ẹni tó ń gbẹ̀ǹgbẹ̀ tó ń gbá wọn gbá rẹ̀ nínú ọ̀yẹ́yẹ́ wò lásìkò tó ń mú. tó èyí ó sì bá a nínú iṣẹ́ rẹ̀ èèyàn lọ́dọ̀ ọlọ́run tó pé òsì ṣe. ọ̀rọ̀ yìí àdìsọ jẹ́ mọ̀rọ̀ fún rẹ̀ ń bẹ̀. sọ́kọ̀ àdìsọ jẹ́ abẹ́rẹ́ fún àwọn ó ní Ànábì sallallahu alaihi wasallam ní pé inna ahadakum ẹni kọ̀ọ̀kan ní la yudriku manzilata al-dha'im al-qa'im yóò wà ní ipò ẹni tí tó bá jọ́gbọ́n dàrú kìyàmà yóò sì wà ní ipò ẹni tó máa ń kìí sì gbàwẹ̀ ló tán o kìí sì gbàwẹ̀ Ramadan o àwọn àwẹ̀ ọ̀ràn ọjọ́ mọ́ndé ẹni wọ́n dẹ̀ wo fáìlì rẹ̀ ó sì bá àwẹ̀ níbẹ̀ bá mú ẹni wọ́n mọ́ pé ní bá lọ́sílà báyìí àmẹ́lú wa ní kí lọ́lọ́wọ́ fi kọ́ fún nítorí pé ìwà rẹ̀ dá ìwà dáadáa yóò wá fíìlì àwẹ̀ sínú fáìlì yàn bẹ́ẹ̀ náà ni yóò tún fíìlì náfìlà èyí náfìlà náfìlà tíyàn yàn nọ́fílà àdúwà ó sì bá bá mú látara kí ni husnul khuluq ìwà dáadáa so ó fi pẹ́ tí kò bá ní ìwà ẹni ẹ̀ ń ṣe láre lóko máa pé òun níwà ìwà burúkú bẹ lọ́wọ́ rẹ̀ àṣà àìlójútì so tó وحدثنا مالك عن يحيى بن سعيد أنه قال سمعت سعيد بن مسيب يقول قلت سعيد بن مسيب سقي ألا أخبركم بخير من كثير من الصلاة والصدقة oníyàjẹ́ ń sọ fún yín nǹkan tó lóore ju bẹ̀kọ́yẹ̀rẹ̀ ní kẹfẹ́rì mi lọ́sọ̀ láti ọ̀tún lápọ̀ kéèyàn pọ̀ ní èrò kéèyàn pọ̀ ní àwẹ̀ tẹ̀wọ̀n tó bá lè yàn pọ̀ ní èrò yàn pọ̀ láwẹ̀ yẹn ni pé nọ́fìlà yàn pọ̀ ní èrò bẹ́ẹ̀ ní àkọ́kọ́ ni ìsìláù záàtìlbẹ́yìn ìsìláù záàtìlbẹ́yìn kí ọmọ ṣàtúnṣe àwọn tó máa ń jà kí ráwọn kan ní sókè àárín wọn dàrú kó wá dìde pé kí ló dé kí ló ṣe wọn kí ló ṣe wọn pé láàrin ọkọ àti ìyàwó ni láàrin ẹ̀gbọ́n tàbúrò ni kí ó dìde sí ṣe àánà ẹni bá yanjú rẹ̀ so kódà ọlọ́dún lọ nínú ọdún tó lè pẹ́ owó lọ sí ìlú mi torí kó fẹ́ lọ ṣàkóso tí èsì lè gba kọ́bọ̀ bẹ́ẹ̀ so pàtàkì jùlọ wọ́n wá jẹ́ pé àwọn tó ṣe pé àtúnṣe lórí ọ̀rọ̀ ẹ̀sìn ọlọ́run nǹkan nìkan sọ̀rọ̀ àwọn gbọ́yé láwọn méjì ọ̀dẹ́ kí ló ń ṣẹlẹ̀ sọ̀rọ̀ mẹ́jọ wá ṣàkóso yẹn ó tẹ̀lé àwọn pótókò àtúnṣe ọ̀kan ní sọ pé dákun kúrò ọlọ́run mọ́tò kankan mọ́ wọn náà dákun kúrò ọlọ́run mọ́tò kankan mọ́ dákun ẹ parí ẹ ẹ dì mọ́ra yín. òǹkàlùkù òròjọ ni tánà ìbá fẹ́ dá sí nǹkan òǹkàlùkù kúrò bàbá àtọmọ àwọn àgbà ti kàdí tiẹ̀ rí akànú bùkọ́rí ẹnu àmì kan yóò ẹnu wọ́pọ̀ yìí Okay, ah, bàbá tẹ́ntọ́ ti ní fún yìí ní láìkì ah alẹ́bí ti kọjú sí bàbá rẹ̀ kí n gbọ́ kí ah orí fi lọ́kọ́ bárùn ọ̀rọ̀kọ́ wá ní ọ̀nà yìí ọ̀là àlùbáríkà lọ́wọ́ ọlọ́run ṣùgbọ́n fi ṣe tó dá pé bí ah so alẹ́bí kọjú sí bàbá pé á ah, kí ló dé ní àwọn ìṣẹ́ àti kó wù wù tó bá lẹ́bi tí wàá sọ̀rọ̀ yẹn ẹ̀mí ọmọ yẹn náà ti rọ̀ àlẹ́bí wàá tó di padà pé kí lọ fẹ́ ṣe ọmọ yìí ó ní mo ti yọ́nú sí yẹn tí bàbá mi fi fún mi. sọ ara wọn mọ́jẹ̀mú ti ń bẹ́ẹ̀ ní pé ìbá fẹ́ ṣàkóso nìyẹn irú yíò lọ́wọ́ Ìlọrin lẹ́nà mòdírù sọ pé Ìlọrin máa ń parí ìjà ni Ìlọrin máa ń lájà ni òwe parí ìjà mòdírù right hundred percent torí pé mọ̀nàbí kí ní lọ́ọ̀rùn mọ̀nàbí kí tọ́bá ní mọ̀nàbí kí lọ́ọ̀rùn tí ó rẹ̀ pé mọ̀nàbí kí lọ pọ̀ jù ló ń jẹ́ báwọn ọmọ níwà láàrin ni wọ́n ń bàjẹ́ pẹ̀lú ìjàtẹ́ ń jà yìí ni wọ́n ń bàjẹ́ kò dùn wa ní wọ́n ń bàjẹ́ àẹ́ arrange kí káwọn méjì kan jọ pàdé kí ló ṣẹlẹ̀ ẹ̀sọ̀ bíi kíló ẹ̀ nínú pé àà ah, àfá àfúnwọ̀n lè jòkó kọmọ wá rújó pẹ̀lú ọmọ ọmọ wọ́n yà á bẹ̀bẹ̀ ni ọdúnbẹ̀ bó tó kó lè lọ bẹ́ẹ̀ afá ẹ̀kọ́ kó kálukú sọ títí inú rẹ̀ ó sọ ti ẹ pé àìsàn ah, ṣe ní fún rẹ̀ tọ̀ ọ́yá wọn lè ṣàlàyé wọn lè ṣàlàyé pé àkùrí ah, báwọn wọ́n kẹrù bẹ́ẹ̀ ni ìṣe báwọn àánú nínú ìjẹ́sẹ̀ báwọn fún wọn láíláí òun jẹ́ kí gbẹ́sẹ̀ ọjọ́ ògan lè yí ẹnì kejì náà ti mọ̀ wọ́n pé yá ẹ̀gbọ́n náà ní ọkọ̀ òun ò jẹ́ ṣe bẹ́ẹ̀ òun ò jẹ́ ṣe báwọn tó ẹni ó sì rọ̀ ẹ sì rọ̀rọ̀ parí àwọn pé ọlọ́run jọ da bọ́ ọlọ́run sàkọlé rẹ̀ wọ́n mi ní òun jẹ́ orí ọ̀rọ̀ ń lọ́wọ́ rẹ̀ <laughs> ah, ìrọ̀lẹ́ ní orí ọ̀rọ̀ ń lọ́wọ́ rẹ̀ gbọ́ ọ̀rọ̀ lọ́wọ́ mi kìnnìkan sàlẹ́mi ní inú àwọn iṣẹ́ olórí láyé tó dá òun rẹ̀ ìsìláhù zẹ́tìlbẹ́ì kó lọ sàtúnṣe láàrin àwọn méjì tí wọ́n ń jà wọ́n pàdé àwọn ìjà ìjọba sọ pé ẹ̀mí ẹ̀jẹ̀ ní ẹ má rojọ́ kankan má rojọ́ kankan o ẹ̀jẹ̀ kíjọ tán ẹ parí rẹ̀ ẹjọ́ tán o hmm, kí ni tí ó ń fà kí ni tí ń dá wàhálà kalẹ̀ sọ́lùkọ́ sọ́ sọ́lùkọ́ sọ́ wọ́n bá sọ́ ah, ọkọ ìyàwó sáàní tàn ọ̀jẹ̀bí ọmọbìnrin yìí o pẹ̀lú ẹjọ́ tẹ olùkalẹ̀ yìí o lápùjúwe yá ìyàwó sọ ò ní parọ́ kámẹ́tàn ọ̀jẹ̀bí ọkọ rẹ ò yá bẹ́ẹ̀ o ọkùnrin ọlọ́jẹ̀bí abẹ́ ọkọ rẹ o àbí abẹ́ ìyàwó rẹ o kókó mọ́ bínú tọ̀lé wọ́n náà tó fi fẹ́ǹtì rẹ̀. So, láṣú, láti bẹ́yìn alákọ̀ọ́kọ́ lò bákan náà wàṣíyá kún wọ́n bẹ́ẹ̀ ọ̀bọ̀ ó ní ọ̀sọ̀ ọ̀dọ̀ yìí wọ́n bẹ́ẹ̀ ọ̀dọ̀ pẹ̀lú ìbínú ìbínú bẹ́ẹ̀ ọ̀dọ̀ òun ni ìbínú láńlá tó le jù kò sẹ́ni àmọ́ ìbínú tí ó wà ní rí pọ̀ tó bẹ̀ tí tó ní gbáà a ní kò ní tán ni kò sí ẹni tí kì í lọ tó bá ti wá ń di àṣejù náà ni so kí ọmọ bínú ìbínú tó lè kí ọjà tó gbọ́rọ̀ sí lọ́wọ́ rẹ kí o ní jù lẹ́ẹ̀ àbí ìjà kọ́mọ fà á wá lọ sí kọ́mọ lọ lè yọ kí ní kọ́mọ lọ yọ kí ní kọ́mọ áà tó lè ṣe wọ́n ọmọdé wà bákaná fa’inna na hiyar alhalika ẹwùgá fa’inna ha hiyar alhalika so annabi ni halika olivetiri yau iru ibinu ina nga mi ni kai ọmọ binu wani tọrọ ṣifeda ẹnika okunra ya kọrọ annabi ni ina na hiyar alhalika halika ni yankin ma n fa’iri dan àdísí ni wà gbà rẹ̀ kìí ṣe pé rí ní ìsọwọ́ pé ọ̀dọ́ba ó ní iná máa táàlùkù àmà iṣẹ́ rẹ̀ yẹn ni wọ́n ń fa dànù wọ́n ń fa iṣẹ́ rẹ̀ yẹn dànù ní nígbà ti fẹ́ràn ìdúró burúkú. so èyí yẹ ọmọ àjọ oníbìnú wọ́n jẹ́ oníbìnú wọ́n ní sùúrù kí wọ́n sẹ̀ ọ́ ṣe sùúrù ṣe sùúrù. ṣògbónà nǹkan yìí iná ni agbọ́dọ̀ máa ṣàkíyèsí rẹ̀ àwọn kan tí wọ́n rán yàn lọ́wọ́ láti lè máa rí bí ṣe sùúrù òun náà ni pé ọmọ rántí àwọn aburú tí ń bẹ níbi ìbínú níbi ìbínú so aburú wa nílẹ̀ ni pé àwọn pẹ́ni tọ́lọ́wọ́ bọ̀ ọ̀fẹ́ ànábì ọ̀fẹ́ tí wọ́n jẹ́ oníbìnú ṣùgbọ́n kan náà ẹ̀yìn tí mo sábà máa ń jẹ́ àti ọ̀tán ìbínú ìyẹn máa ń sábà máa ní lórí ìwà tí ẹ̀ bá wù ẹni yóò bínú ló sọ̀rọ̀ fẹ́lú bínú sọ̀rọ̀ sáwọn èèyàn wọ́n ni, ní o sọ̀rọ̀ ní sí ìyàwó rẹ̀ kò sì ní sánmá lẹ́mìí ìyàwó ẹ̀ ẹni yóò sọ̀rọ̀ sọ̀rọ̀ rẹ̀ ọkọ̀ kọjáre ni èèyàn padà kú lára rẹ̀ àwọn ìbìnrin tuntun tó wá ti bínú yẹn dákẹ́ èèyàn ti bí ọ̀nà nìkan bóyá ni wọ́n bú ọ kí ọlọ́run tí ó rìn ọrùn rẹ̀ sì ti rìn lóko alọ́wọ́ náà ìwọ́n náà rí pé òun náà sojú kẹ́ńtà bàbá rẹ̀ náà di wá bó ṣe á sọ ọkàn ní ẹjọ́ rẹ kọ́ ojú kan tàbí rẹ̀ sọ pé ó ti wú bàbá rẹ̀ nú tó wà tọ́lá bá láì kí ẹ sọ́pù jẹ́ ìtẹ́wọ̀n ìlú nìkan tó ń tó sọ ó lè mọ́sàn ẹ̀láìláì tó wọ́n ó ló ti wú bàbá rẹ̀ sànẹ́bì sọ̀rọ̀ sọ́lọ́ ní pé wà ń ṣàtàmọ́ka àhàdún wà àyàrọ̀kà ìmọ̀lẹ̀ sàfík wà látọ̀ àìjírí òbílà fi tẹ́nìkan bá ń kú ọ tó fàbùkù kan ọ sọ̀rọ̀ burúkú sí ọ ọgbà ọ ní kí wọ́n mọ aburú mọ̀ ọmọ láìfi ọmọ bí tí wọ́n lè ṣe fún tọ́bù tó wọ́n rẹ̀ pé ṣe so ìdílò kèṣe nǹkan tó mọ gbọ́ọ̀rọ̀ kan ní ẹgbẹ́ ẹgbẹ́ náà ẹkọ́ mọ wà náà gbàgbé ọ̀rọ̀ yìí wọ́n ní odò odò láyé ni mo ní jẹ́ tó mo jòkó mọ́tò fẹ́ tẹ̀wọ̀n mọ́tò wọ́n ti kún wọ́n jòkó síwájú mọ́tò wọ́n ń plé kínú ní gáràjì pé ẹni tí bá ń bínú ẹni kó mọ́ ṣiṣẹ́ mọ́ ni ó ní iṣẹ́ tó fogún ọdún ṣe ó ní ìṣẹ́jú kan ààbọ̀ yóò kódà sí kànga ọlọ́run sọ wa. pẹ̀lú inú dídí onílànlá ni orí orí ní pẹ̀lú bá ti ń dúró ẹ̀nìkan ní kí ló ń ṣiṣẹ́ rẹ̀ kí ló ń ṣiṣẹ́ rẹ̀ mú onídìí mọ́ wùlẹ̀ ṣiṣẹ́ tó ń ní ìdínú wú ni ọ́ mọ́ wùlẹ̀ pọ́ ọmọ nílò mímọ́ tó torí pé kí ni ó lè gbogbo gbogbo tó gbogbo ọdún ṣe nídìí onídìí ló ń lè kó gbẹ báyìí ẹ̀dá púpọ̀ àwọn èèyàn tó fi ń dà ṣẹ́ sí kẹ̀kẹ́ lóòótọ́ tó bá ti dáwà ó lọ lẹ́nu so òun náà ti pé kí ọ̀rọ̀ ní o dáa dáa so kí ọmọ bínú táwọn ẹni tó kí ọmọ kọ̀ǹtró ìbínú yẹn iṣẹ́ ní kíkì ìbínú àmọ́ ìbínú tó wáyé pé òun rí kọ̀ǹtró mẹ́lọ́ àwọn tó pé ìbínú rẹ̀ pọ̀ tó ti lè bínú jù tòtòrí kò yé rí ara rẹ̀ kọ̀ǹtró tó bá ti bínú tó kò ní rí ọ̀rọ̀ ẹnu rẹ̀ ní ọ̀rọ̀ tó kù sọ ní ọmọ sọ tó yóò mọ bí gbogbo ló pẹ̀lú rẹ̀ tó gbogbo tí nígbà tó bá sọ tán ojú rẹ̀ wà wálẹ̀ rẹ̀ wà wálẹ̀. نعم وحدثنا مالك من مالك أنه قد بلغه أن رسول الله صلى الله عليه وسلم ولا نبي بعثت لأتمم husnal akhlaqa nínú tọ́lọ́ wọn bá gbé mi dìde òun ni kí wọ́n kọ̀m̀plìtì àwọn ìwà dáadáa pé pàtàkì ara ẹni tọ́lọ́ ti gbé ànẹ́sọ̀ lọ sọ́lá mọ̀ dìde òun ni kò kọ́ wa ní ìwà kọ́ kọ́ wa ní ìwà ìlú ìsọ̀ náà

وهذا dáadáa هذا وصلى الله على محمد وعلى آله وصحبه وسلم ودقوا tún اتجو أها ودقوا ìtìjú ẹ̀hẹ́n wọ́n ti الله أعلم سبحانك اللهم وبحمدك لله لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته الله lẹ́yìn. Tòótọ́ ẹgbẹ́ yẹn ń gbé ìròyìn ó ní kọ́ọ̀kù tó kó ń já tó ń bá fún àdúrà sáà alìgbàtọwọ́ kí assalamu alaikum gẹ́gẹ́ bí ọ̀rọ̀ tẹ́ sọ nípa pé kí n sàkọ́ndà máa fẹ́ tí wọ́n bá pọ́n yẹn kò bá jẹ́ tó kí ó wà nù ìmọ̀ ṣíbíríà ó wá jẹ́ pé àgbò tí èèyàn ti fẹ́ ní àgbò ìsún náà ìgbón kan láwọn ṣẹlẹ̀ kí wọ́n máa lọ kí wọ́n tẹ́yẹ̀ sí lọ pé kí wọ́n lọ kí wọ́n àwọn àlàyé tẹ́ bá ń sọ tó yẹn àwọn ọ̀rọ̀ bá ń sọ ìmọ̀ ọ̀tẹ̀mí àpapọ̀ ṣé kí wọ́n ṣe ayé wọn ní àgbò. nǹkan tó béèrè pé ọmọ ní kí ó tó ń kí ó lọ́dọ̀ rẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹni wá lówó fún náà so mo wá ní kó máa ṣe dáadáa sí wọn ikú tí ẹ bá rọ̀ pẹ́ ní tí ẹ bá dọ́dọ̀ rẹ̀ yóò máa sọ yóò máa discourage yẹn ó sì máa dá ìró ju sínú ọkàn yẹn lára sínú ilé ẹ̀rọ ṣe. pípínú àfáàyàn bá ìrẹ́lẹ̀ jìnnà sí wọn tó kó ṣe lè jùlọ sí i. tí wọ́n tí wọ́n bá rí pé ó ń dá ìrújú kalẹ̀ sínú ọkàn sínú ẹ̀sìn yàn so o tó wà ń bẹ̀ náà ni pé inú ẹni yẹn ni ó tàkété sí náà ni ó jìnà sí kì wa ní ìmọ̀lọ́lẹ̀ ìmọ̀lọ́lẹ̀ lórí tó mọ̀ ìpínlẹ̀ kan kò dìgbà tí èèyàn bá ń wà ọbú sí ẹni tó kọ́yàn láti wá ní kí á ojú dédé níbi súnmọ̀ ọdún sí dáadáa pẹ̀lú wọn wọ́n pàdé wọn sáláwọ̀ sí wọn ó yẹ kí wọ́n yẹ pé yóò bò lówó tí ẹ bá ti dépò lè yàn òfin kí wọ́n ní kí wọ́n ti ó sàlámà àtàwà àríkọ̀ wà lọ́dún ah, rírọ́ ẹ̀dàkọ̀ bí kò ń tọ́jú lọ sí ibi kan ni mo kàn ní kí n kí náà ní ṣe so ẹni ẹ̀nà bá jẹ́ alápọ̀lé ẹ̀dá o wọ́n lọ ni àṣàlẹ̀ wọn àríkù wọ́n ní owó tó bá tóbi five hundred àbí one thousand tíyàn bá ìgbọ̀n ìyẹn ti di ìpamádà. Bẹ̀rẹ̀ wá ti kọ̀wé tíyàn bá ẹ̀rọ àwọn báyìí. Tò bí akẹ́yìn olú lọ sí mọ́ṣáláṣí tò kí oríkèé ṣe owó tó lè kódà àwọn báyìí lásìkò yìí ní 1,500. Tò kí ọmọ bí ẹ bá rí pé ah, ẹnìkan wà lẹ́gbẹ̀ẹ́ bí ẹ̀ẹ́ta ọjà pẹ̀lú ó yẹ ẹ̀yàn lọ ní ìyọrùn mo lówó ní àyè tó bá rẹ̀ tó bá ti lọ tó dápọ̀ gbé epo tó bá rẹ̀ tó ti lọ tó àwọn ènìyàn lè lọ tó bá ní bùkátà sí tàbí kí ọmọ lọ sí mọ́tàlá sí àbí bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ àmọ́ tó wáyé pé ó jọjú bí a ti kí o ten thousand naira lásìkò yìí kí o five thousand naira lásìkò yìí kí o fi lọ kí o sì mú sọ́wọ́ fún òdìdí ọdún kan wọ́n á kọ̀ balẹ̀ mú sọ́wọ́ mọ́wùlẹ̀ rúrù mọ́wùlẹ̀ rúrù ọlọ́wọ̀ rẹ̀. ẹni tí wọ́n ẹ̀kàn wọ́n sọ fún nípa ìbéèrè tí